ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bẹ́lẹ́gbọdọ̀ tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fora kírakín àgbègbè ọbẹ̀ ń fora gajìgìragajìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò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 oore àjẹǹjẹ tán rẹ̀ àtàlàáfíà rẹ̀ kó máa bá gbogbo wa gbé o. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu wa salatu wa salam ala asrafil musalin muhammadu rasulillah sallallahu alayhi wa sallam adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a sì kí gbogbo ẹ̀yàn máa yá wa tẹ́jẹ́ kìrìsìtẹ́nì pé àlàáfíà ọlọ́run mo bá yín àlàáfíà ní fún yín o àlàáfíà làwa náà wà o a kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ jẹ́ toníbílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Oòduà rere pé Oòduà ó gbè wá o ẹ̀yin tẹ́ jẹ́ babaláwo wọ́n pé àbọ̀rú àbọ̀yé o. àbọ̀yé bọ́ sísẹ. àwọn babaláwo ní ẹ̀làbọ̀rú o ẹ̀làbọ̀yé hmm. ẹ̀làbọ̀ sísẹ o. ẹ̀yin tẹ́ jẹ́ oníṣègùn ìbílẹ̀ àmọ́ kíra akẹ́ o wọ́n hmm. á sì ní ológbe yìí jẹ́ o omi sàṣègùn o lọ́wọ́ jẹ́ kí ọmọ jẹ́ fún gbogbo yín o ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa tẹ̀yin jáwé tẹ̀yin wa gbò ẹ̀yin tẹ̀ jẹ́ àfà tẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì náà tẹ̀yin sì jáwé tẹ̀yin wa gbò ọ̀kọ̀ọ̀kan náà ni wá nínú níwájú olúwa olúwa pẹ̀lú wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ sí èmi mo dé mo sì ṣe àdéhùn síwájú ọlọ́run àtúkàkọ́ dúpẹ́ fọlọ́run náà hmm. ọba tó ní tí gbogbo ọpẹ́ tọ́ sí pé ẹ̀yin tẹ́ gbọ́ wa níjó ni ẹ̀yin náà lẹ́tọ́ lórí ọ̀fẹ́ àti máa wà láyé ta tó ọ̀pọ̀ ní òsínmọ́ kẹlẹ́dọ̀ á fi yọ wọ́n o gbogbo àwọn tó kọjá sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá foríjì wọn ọlọ́run dúró ti gbogbo nǹkan wọn tí wọ́n fi sílẹ̀ gbogbo àwọn tá a wà náà ọlọ́run orí ọ̀fẹ́ la rí gbà tá a nú ni ọlọ́run ní jẹ́ káàánú ti kakú lórí wa báyìí ọlọ́run jẹ́ kẹ́mi ogun o kára láfíà ara ló pẹ́ o ọ̀làlá ọ̀là ọ̀là gbogbo bí tá a máa rá sọ nípa àlàáfíà àti bí tá a máa rá sọ ọlọ́run bá dẹ́dà yóò dáàbò rẹ̀ bò wá wàláhùn yá nínú nàásì wàláhù yasimuka nínú mm. nà ọlọ́wọ́n máa sọ gbogbo wa àti lórí gbogbo aburú táwọn ènìyàn ẹ̀dá ẹgbẹ́ wa bá ṣe sí wa o hmm. torí ẹ̀dá máa ṣàbùrú ṣẹ̀dá ẹgbẹ́ ẹ̀ tágbà wọlé nù. ẹ̀dá a máa ṣàbùrú ṣẹ̀dá ẹgbẹ́ hmm. tọ́ba hmm. ní ah, ẹnìkan ẹnìkan ò lè pààyàn ẹnìkan ò lè pààyàn ẹnìkan ò lè fọwọ́ agun sẹ́yìn ẹnìkan ò lè yí kádàrá padà irọ́ lọ pa irọ́ pátá gbáà ni ọlọ́run ní pààyàn èèyàn ní ọ̀ràn o ọlọ́run ló ń pààyàn èèyàn ní òràn. ọlọ́run ní sì ń láyàn téèyàn fi hmm. sóríire láyé hmm. ṣùgbọ́n èèyàn ní ọ̀ràn. èèyàn náà ló tún rán. ọlọ́run ní kọkádàrà hmm. èèyàn náà ní ọ̀ràn tọ́ba fẹ́ tó kọ èèyàn náà ní ọ̀ràn o olóòlùmọ̀rè kò ní jẹ́ ká yọ pakádàra wa dàsá ìdá o gbogbo àwọn táyé tọ́ bọ́kádàra wọn ọlọ́wọ́ bá wọn ṣàtúnṣe rẹ o toró lágbára lórí gbogbo ó sì lè ṣohun gbogbo àmọ́ tọ́lọ̀ mi lè ṣe tọ́ba gbìyànjú tí ò ní ṣe lọ́pọ̀ o n tó lè ṣe tí ò bá gbìyànjú tí ò ní ṣe lọ́pọ̀ hmm. Hmm. ọlọ́run lè ó lè ṣe gbogbo wa kó jẹ́ pé gbogbo aládùn lówó ó lè ṣe hmm. kò ní ṣe ó lè ṣe ká mọ̀ kú mọ́ gbogbo wa kò ní ṣe gbogbo ẹnìkan ló ọgọ́rùn-ún mẹ́ta lọ́dẹ láyé kò kú bọ̀rọ̀bọ̀rọ̀ ọlọ́run mọ̀ sí ni àmọ́ ó fi gbìyànjú kún ni ó fi gbìyànjú kún ni o gbìyànjú ni o àwọn tí bàbá àgbà wa bí bàbá tó bàbá bàbá mi àti mọ́ bàbá mi ìgbà tí wọ́n fẹ́ kú wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ òkà kúrò lọ́wọ́ wọn ni. wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ òkà kúrò lọ́wọ́ wọn. Hmm, bàbá tèmi ń gbà tásìkò tó wọ́n ní kí n bá wọn sọ bẹ́ẹ̀ gbẹ̀gìrì. ọbẹ̀ gbẹ̀gìrì. mo fọlọ́ múra sí i wàláì tàlẹ̀ mo fọlọ́ múra hmm. sí i. tí bàbá bá ṣe bàbá mi àsìkò ètò tí wọ́n bá lọ́jọ́ jímọ̀ níjọ́ jímọ̀ náà wọ́n sì kó láyé ṣé bí hmm. gbìyànjú kan ló débẹ̀. káyé mọ́ bá pa wọ́n lójijì náà ni káìsàn òjijì mọ́ pa wọ́n kò sẹ́ni ọmọ ara sọ ọlọ́run ní sọ gbogbo wa àwọn náà gbìyànjú ni àwọn gbìyànjú ni wọ́n gbìyànjú ni. Ah, bàbá wa máa ń pe kínní kan ní tí wọ́n fi gbẹ̀mí ara wọn pamọ́ hmm. kú lọ́wọ́ kú òjijì bọ́yá yálà ikú ọwọ́ aráyé ni yálà àìsàn ni tàbí àrùn tí gbogbo èèyàn kó tọ́gbà yé hmm. kan yìí tí òfin ní mọ̀nà ẹ̀mí tọ́lọ́hún fi sọ̀nà àbáyọ fún yàn àbàbà wa máa gbìyànjú ẹ̀ hmm. wa máa gbìyànjú ẹ̀ wa máa gbìyànjú ẹ̀ a rọra sọ ọ̀kan nínú ìbéèrè mi tí mo béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà níjọ́hun ni bàbá mi nígbà tí ń bẹ láyé mo béèrè lọ́wọ́ wọn ah, àbá kí láti ẹ̀ lè máa ṣe tẹ́mi yìí ó fi gun kí la lè máa ṣe tẹ́mi ó fi gò. Mm, chikú tó di méjì yẹn pé nìyí tọ́lọ́wọ́ fi hmm, là wá níbẹ̀. tí òfin ní rí wa pa. bẹ́ẹ̀ ni hmm. wọ́n ti wá sọ fún wa wípé àwọn nǹkan bíi mẹ́ta mẹ́rin lèèyàn gbọ́dọ̀ máa ṣe ṣùgbọ́n àwọn ètò bá ṣe sọ nínú afẹ́fẹ́ náà láwọn lórí afẹ́fẹ́ náà láwọn sọ. Hmm. ètò bá ṣe sọ láwọn sọ yóò sì mọ iye àwọn bàbá wa tọ́jú ọ̀gbọ̀n lé èyí tó jẹ́ ní agbègbè ìtọ́jú ara ẹni àá sọ lórí afẹ́fẹ́ kólébà wúlò fẹ́mi àtẹ̀yìn àwọn nǹkan tẹ̀mí fi gùn láyé bàbá mi lọ sọ fún mi o òyìnbó náà sì fọwọ́ sí ìdá kan bẹ̀. Hmm. àkọ́kọ́ ni pé bẹ́ẹ̀ bá ti ń jẹ gbogbo oríṣiríṣi tẹ̀yìn wulẹ̀ kẹ́ ẹ jẹ a lè sọ pé ń tà ń jẹ nílẹ̀ Yorùbá àbílẹ̀ adúláwọ̀ nílẹ̀ ìbò oúnjẹ hmm. ìwọ ta wá ta àjọmọ adúláwọ̀ ta sì gbélu èbò ṣé gbogbo oúnjẹ wa la lè rí lọ́hùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àmọ́ ká mọ ń tá a bá jẹ lẹ́ẹ̀kan lóṣù ọpẹ́ jù tàbí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ bàbá mi ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ bàbá mi pé òṣùgbọ́n èmi wà ń fún àwọn yẹn wa ní ìmọ̀ràn pé ó tiẹ̀ wà á pẹ́ jù lẹ́ẹ̀kan lóṣù lẹ́ẹ̀kan lóṣù ká máa lo nǹkan téèyàn ó fi gbọ̀nsẹ̀ hmm. tẹ́ gbọ̀nsẹ̀ dáadáa téèyàn ó fi gbọ̀nsẹ̀ hmm. tẹ́ fi lọ sí toilet hmm. torí orí afẹ́fẹ́ la wà ó láwọn ọ̀rọ̀ tá a lè sọ lórí afẹ́fẹ́ ó sì ní bá a ti lè pe àwọn nǹkan wọ̀nyí tí yóò fi ṣe gá tẹ́ ṣe gá dáadáa tẹ́ ṣe gá dáadáa táró àfúyẹ́ gbogbo àwọn nǹkan tára ò nílò ara ó taari ẹ̀ ta ájò tẹ́ bá lò ó taari ẹ̀ ta. àwọn hmm. bàbá wa sì mọ fún àwa Yorùbá ní nǹkan lò pàápàá jùlọ adúláwọ̀ ní nǹkan tẹ́yìn ó fi vomit hmm. tẹ́yìn ó fi bì tẹ́yìn fi bì dànù tẹ́yìn fi pààrọ̀ hmm. ọ̀sẹ̀ kan lóṣù àwọn nǹkan wọ̀nyí á máa jẹ́ kí ẹ̀mí èèyàn ògùn káyé ọ̀bá pààyàn. káyé ọ̀bá ti pààyàn. tí wọn lásàsí ọ̀ wọlé síyàn la torí táwọn pè lásàsí nílẹ̀ wa lógun mọ̀sán ní ìkó kankan làwọn ń pè ní ọfà hmm. gbogbo ẹni yorùbá papọ̀ níbi ìtàn ń pè ní àṣàsí. àṣàsí. Hmm. kéèyàn ó sì bàbá mi ní kéèyàn ó sì tọ́jú ara rẹ̀ kọ́fà burúkú ọmọ wọlé sí la hmm. bóyá lójú ayé o tàbí lójú oorun. nítorí ọfà méjì ló wà ọfà àrùn ń bẹ tí wọ́n ta mọ́yàn. ọfà àrùn ń bẹ tó máa ta mọ́yàn lọ́nà o bàbá. tó bá ṣàṣìyàn ní ìsìn ó lè sùn lẹ́yìn tí kó jẹun lójú oorun kó bẹ̀rẹ̀ àárẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ìwà múra wọn lè ní ọ̀sà ló mú wọn lè ní ìfún ti bàjẹ́ wọn ní kẹ́dẹ̀rín kan ní pé àwọn lọ kan ní pé àwọn kan mọ̀ lù kúkú pé àwọn onírúurú sùnmọ́ dáadáa sí àwọn pé ọlọ́run ọjà lójú oorun ó rò lè ti gbàgbé sígbà tó jẹun hmm. ẹlòmíín wà tó jẹ pé kò lálàá kankan ọkàn ọkàn ọkàn ọkàn ìkẹkàn sí ọkàn sọláyà ní pípì tàbí kí wọ́n tàǹbọn ẹ gbọ́ mi yé. mo ń gbádùn yín bàbá. tàbí kọ́kàn jí láàárọ̀ kọ́kàn rí pé ah, àwọn ọ̀ràn ṣe rí kí n rí yìí Hmm. afẹ́fẹ́ burúkú ọlọ́run ní jẹ́ ọ̀fẹ́ gbogbo wa àtàtì ayé ń bẹ o èdè ayé ń bẹ kò ní dì wá ẹ̀fọn ayé ń bẹ kò ní fún wa ẹ̀rẹ́ níbi tó sì jí wá ó sì bọ́ ewu ó sì bọ́ odò ó sì bọ́ sẹ́gbẹ́ odò ó sì bọ́ bàtà ọmọ gbogbo ẹ̀ ó sì bẹ odò wáyé sẹ́mi hmm. pé hmm. ọlọ́run kọ́ ta rí odò ṣùgbọ́n lọ́dọ̀ àwọn onímọ̀ tí a ní ewé kan ní jábọ́kọ́ lọ́mọ́ mọ̀ sí ọlọ́run mọ̀ sí ṣùgbọ́n èèyàn ló sábàbí. èèyàn ló ah, kì í ṣojú lásán. Ah, rárá o èèyàn ni èèyàn ni. bó o sì kó èlé rẹ ò ní mẹ́rọ̀. péyàn kó èlé rẹ ò ní ah, mẹ́rọ̀. ẹ ní mẹ́rọ̀ rẹ. Hmm. Hmm, tíkì tọkẹlẹ tútù bá sọ tiẹ̀ fún gbogbo àwọn tí wọ́n rí òwò kí wọ́n wá ayé lọ́pọ̀ mbẹ́. ọwọ́ hmm. ayé lọ́pọ̀ mbẹ́. gbogbo àwọn tó rí òwò tó ya wèrè nù. ọwọ́ ayé lọ́pọ̀ mbẹ́. ọwọ́ ayé lọ́pọ̀ mbẹ́. àìsàn aràn rẹ̀ ọ̀pọ̀ àwọn tí ṣe é ràn wọn wọ́n ti mọ ẹran mọ jẹ àsán ni wọn kálukú ti mọ bí ṣe é lògùn sí ayé rẹ àwọn láti di pé wèrè bá wà kọ lọmọ èèyàn ti débẹ̀. èèyàn ti tọwọ́ bọ nù. èèyàn ti débẹ̀ hmm. ká má wàá torí ọ̀rọ̀ bọ bọ lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo wá ń sọ bọ̀ nípa ohun tẹ̀mí fi gùn jọ̀hún hmm. táwọn bàbá wa kọ́kọ́ máa ń lò lóyìn bá fẹ́ gbọ̀nsẹ̀ sẹ́rí inú kẹ́ ẹ gbọ̀nsẹ̀ tàbí kẹ́ ẹ ṣe gá dáadáa mm-hmm. tó mo fi tí àwọn bàbá sọ pé ó wà lára tí jẹ́mi ọkùnrin ogun àtobìnrin àrùn tàbí àìsàn tó bá fẹ́ kọ́lé sára ẹ̀fọ́ olóyìnbó náà gúrùpù ẹ̀ àní vitamin d àní c àní he àní gbogbo ẹ̀ aláwọn minerals oríṣiríṣi yàtọ̀ sí vitamins àtúnláwọn kankan míì náà tí ara ń fẹ́ nínú oúnjẹ tá à ń jẹ ni ara ti ń yọ àmọ́ èyí ń bẹ tára ọ̀fẹ́ tọ́pọ̀ títù wà lára tẹ́lẹ̀ lápèjúwe ní sìkéyàn ní protein enough protein lára kó sì tún máa jẹ wà bóyá wà lọ́ fẹ́ràn jù tí protein bá tún ti pọ̀ lára jù yóò tún di àìsàn míì yóò tún di àìsàn bó o lo ṣe wá fẹ́ mọ̀ láì lọ ilé ìwòsàn ṣé ti bọ́lá mọ̀ lọ síbítù ni a máa bá wọ òsì lọ síbítù báyìí gbà náà ṣùgbọ́n tí wọ́n ń dá ọgbọ́n tí wọ́n ń dá tẹ̀mí wọn fi gùn ni pé wọ́n ń yọ ìdọ̀tí ara dànù. wọ́n ń yọ ìdọ̀tí ara dànù. ìgbóhùn tára ọ̀fẹ́ bọ́yá ọmú lómi ni bọ́yá ọlá lóyin ni bọ́yá ọtí ẹ̀ mú ọtí ẹlẹ́rìn dòdò ni bọ́yá ọjẹ́ tó dùn ni ìwọ tó fẹ́ràn ọmọ jẹ bọ́gà ni tàbí onípàlópọ̀ pẹ̀lú ọkùnrin àwọn àìsàn ìran mi wà òkú àtọ̀sí ń bẹ níran wọn ìran míì wà tó jẹ́ pé ìpàkè sọ̀rọ̀ ní ń ṣe wọ́n àwọn ìran kan wà tó jẹ́ pé oyún ìjú ni bóyá oníyàwó méjì ìjú ọ̀yẹ́ kó mẹ́nìkan ó sì ti mẹ́nìkan ọbẹ̀ nìkan ṣàṣepọ̀ ó tún lọ kó rẹ̀ nìkejì ṣùgbọ́n tó ń bá ti ń lo àwọn nǹkan wọ̀nyí òyìnbó gan wọ́n fọwọ́ sí kéèyàn máa detoxify hmm. àwọn toxic àwọn tó bá tó jẹ́ nǹkan tí ara ọ̀fẹ́ tó lè máa jẹ́ kí ó máa dára láàmú tó lè dára ohun rírà kéèyàn máa yọ dànù lára díẹ̀ díẹ̀ lára rẹ̀ ni níta ló ní ìsìn wa Hmm. afẹ́fẹ́ tá à ń fẹ́ símú ojoojúmọ́. afẹ́fẹ́ tá a ń fẹ́ símú ojoojúmọ́. oríṣiríṣi epo ni wọ́n epo rọ̀bì ni wọ́n ń lò lára mọ́tò mọ́sìnì kankan. Hmm. oríṣiríṣi iléeṣẹ́ ní ń lo epo rọ̀bì tí èéfín rẹ̀ ń jáde tá à ń fà símú. Hmm. àmọ́ tẹ́ ẹ bá ti lo àwọn nǹkan wọ̀nyí gbogbo oxygen ara ni ẹnìkan ara ni gbogbo ọmọ déédéé nu ara èèyàn. àmọ́ o ọwọ́ alẹ́rẹ̀ wọn o. ó lẹ́rẹ̀ wọn. ó lẹ́rẹ̀ wọn o wọ́n tó o bá súnmú bí rẹ̀ ò lè mọ̀ ọ́ àmọ́jà hmm. fọwọ́ sí júwe lé bàbá wa gẹ́gẹ́ bí ọmọ òdu àrírí hmm. báwa wa fẹ́ ṣe nǹkan tí yóò fi gbọ̀nsẹ̀ wọ ọ̀rọ̀wọ́ níjọ́ wàná ni wọ́n lọ wá ewé ewé àjàrẹ̀rẹ̀. ewé àjàrẹ̀rẹ̀ ẹ tó pẹ̀lú kọ́ mi. mo bá mo máa pè wọ́n pẹ́ dákọ̀ dákọ̀ ewé yẹn fún mi mo ewé àjàrẹ̀rẹ̀ ẹ tó pẹ̀lú orúkọ mi. ewé àjàrẹ̀rẹ̀ hmm. àmì pè ní ewé àsùn. ewé àsùn. ewé àsùn yìí kórìsì méjì àsùn tìbílẹ̀ wà àsùn tòyìnbó wà èyí ó wù àmọ́ dáa jù kábàárọ mùnú wọn tàbí ìtànà wọn kì í ṣe èso rẹ o ìtànà ajarẹ rẹ ìtànà àsùn òun ló dáa jù hmm. tábà mú tànà àsùn ìyá bàbá wa máa ń lọ wa máa lọ yóò kùnà wọ́n ṣá yóò gbẹ wọ́n lọ yóò kùnà wa máa lọ kán bí lálà díẹ̀ mọ́ hmm. bọ́ọ̀ bá wa rí kán o lè o lè lọ yọ ṣúgà mọ́ hmm. ẹgbẹ́ mo ṣe ń ga hàn bẹ́ẹ̀ ni bàbá tọ́bọ̀ wa rí kán tó rí sí iyọ̀ ṣúgà kódà tá a bá rí ìtànà rẹ̀ àmọ́ já òmùnú ewé rẹ̀ hmm. tọ́mọ̀ pé ibi tó wà òun gbé e lọ́rin àjò ni àmọ́ sá òmùnú ewé rẹ̀ tí ò tí ì gbó dáadáa tọ́ba tó wá sí tọ́wọ̀ rọ́mùnú náà ewé rẹ̀ gangan sànù kékèké sá pamọ́ lọ́kókún náà ló pamọ́ hmm. ìwọ bá ti fẹ́ la láàárọ̀ tó o sì rí ọgbọ́n kankan da sí ẹ mọ́gbọ́n mo ṣe ń kà á hmm. tó o sì fẹ́ yọ̀dọ̀ ti ara dànù kankan lá oyin síbì kan. oyin síbì kan. tàbí làjì oyin síbì kan lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá àwọn àrùn ti sáré sí i tí aràn aràn àwọn aràn kan wà tí ò gbọdọ̀ kú nú èèyàn hmm. àwọn aràn kan wà tó ti ṣe torí kódà ẹ̀jẹ̀ rúru bàbá mi sọ fún mi pé aràn kan ní máa fà. aràn kan ló máa fa ẹ̀jẹ̀ rúru. tí aràn ń fà nú ara àwọn èèyàn hmm. sọ nípa ìgbàgbọ́ olóyìnbó èmi bàbá mi lérè ni o ìgbàgbọ́ yorùbá ni mò ń sọ o bàbá mi ní ogójì àrùn ni. ogójì àrùn. bẹ́ẹ̀ni ni hmm. aràn ń fà sọmọ ènìyàn lára aràn aràn tá a fojú di hun. bẹ́ẹ̀ni. òyìnbó gan ni ká máa di wọ́ọ̀mù ẹ̀wọ́ tó bá lárùn rẹ̀ lọ́kọ́ máa di wọ́ọ̀mù lẹ́kọ̀ọ̀kan àwa kà kó mọ́ rárá rárá hmm. so wọ́n bá ti la àwọn àràn yọ kèsì pé oògùn tí wọ́n sọ fún ẹ kèsì ọ̀ àràn nìkan ní iṣẹ́ fún o wà á kódà bọ́ bá lànà tó wáyé kó o bá ọkàn lé o lè o lè o bá ṣe gá kó o rí àràn mbẹ tàbí kó o ti gé àràn yẹn wéwé wéléwéléwélé kọ́ mọ́wulẹ̀ ni yóò ti lọ dànù bọ́ ọba tí kò bá wá rí oyin o lè lo ṣúgà ọba ti jẹ ṣúgà díẹ̀ lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọwá dakini dànù ó bá dà sínú omi tó bá lọ́wọ́rọ́ tàbí kó kúkú dẹnu kó mu mi sí. kó mu mi sí. baba lawafin aba mixture. lawafin. ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o. torofin ni iṣẹ́ lawafin aba mixture lágbo ara. ó ń yọ ọ̀rá ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí bàrà àdìtò ronigorogo. ìfúnpá gíga. ibà táífọ̀ìdì. ara ò jí pépé pé àbí òmókun dáadáa. ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kan oṣù ẹ̀ ń ṣe ségesège làwọn fínà bá mi sọ ní kóòlò. nafdac ìlú ló ń tẹ̀ gbà. iléeṣẹ́ sulawok pharmaceutical nigeria limited ó wà nọ́mbà one ewu olóye street ìtasọ́ni sàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún pákéjì ẹ̀ ó wà chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ làwọn fín abá mixture lárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. làwọn fín abá mixture ni ẹ fẹ́ rà bó ṣe wà ní pàwùdà ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́ ara.